الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين يقول المصنف حفظه الله الشرح الفاللين العي أنتي أتقى سواجو نور الله إنه حديث النبوة محمد صلى الله عليه وسلم لحسن الخلق من طيب الكلام وحسن المعاملة والصبر على الناس ومساعدتهم وغير ذلك من الأخلاق الحميدة منزلة عظيمة في الإسلام ودادا dáadáa لن ńláńlá من wà nínú ìsìláàmù ìwà ọ̀rọ̀ wa dáadáa ó kéré o nínú ayé alukurani nínú hadith anabi sallallahu alayhi wa sallam ipò ńlá ipò tó tóbi lórí wa tó èèyàn níwà dáadáa sí ọlọmọsàsì wa ló níwà dáadáa àfáà wa júwe fún wa lọ́nkọ́ san àlùfáà ilé sàládà o ṣùgbọ́n àwọn àlùfáà tí wọ́n ń ṣayé ní àǹfààní ó ní ọwọ́ ajúwe fún wa pé yẹn bá ń wíwà dáadáa ìwà dáadáa ó lè má yẹ ẹlòmíì especially ní rubi táwa wà ní nàìjíríà ńlẹ̀ yorùbá yìí corruption ti kó bá wa lọ́pọ̀lọpọ̀ nígbà àwọn èèyàn ń leave abófo resources wọn ìtẹ́lómi mà níwà dáadáa tẹ́ bá rí kí ń ròyìn ẹnìkan ń mú lówó ni o níjọ́ tí ọba sì ti retí pé àwọn alájí ó tún mú wá tí wọn bá ti mú wá agbẹ́gínní ó kò jẹ́ ọmọ wí wọn ò wúlò àwọn kínní àwọn kínní wọn ò wúlò kò sí àìwúlò lọ́dọ̀ ọmọ Yorùbá ju ọ̀gbọ́n lówó lọ. ṣé ǹjẹ́ ń jẹ́ wà dáadáa nu. No? definition wa dáadáa lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ lónìí látàrí ibi àwa ti bára wa corruption ó kópa tó pọ̀ ń bẹ́ẹ̀ kálukú sàn wọ́nà bó wọn ó ṣe ọmọ iye tó ń gbà lówó oṣù ń ṣe ń lọ ọ̀nà gbà á lé bùkátà tágbára rẹ̀ ká ọwọ́ adé ọmọ dààmú gbá ọmọ dààmú àwò ẹni ọba ti wá bí kọ́lá bó yóò fún un lẹ́sìn títọ̀ wá ní òsí ní ọdún yìí àtolóṣèlú àtoníṣòwò kọ́dà kọ́dà àwọn òfin wọn ò jẹ́ àwọn àfáà náà wà exempted nísìn ọmọ kéwù náà ń retí káàfó mú wa níjọ́ òun ìta bá ní páwọn ọmọ kéwù ní máa ń mú owó fún àfáà àwa dàgbà báwọn ilé kéwù mọ̀ kó ń dòrò ládùúgbò wa àmọ́ wàhálà táwọn kọ̀líìsì wa àwọn kọ́sìnsì wa tí wọ́n lọ bẹ̀ àmọ̀ náwó táwọn òbí wọn ná àwọn àfáà ó di lónìí pé ọmọ kéwu zamani ń retí pé àfọ tó máa bá òun gba mùsáádà ni ọmọ wa káfọ ọba ti wá fún àbí kò fún tó yẹ tí ọ̀ràn kan tó mí ìtúnú èdè pàápàá míì náà máa gbìyànjú o àmọ́ wọ́n ti wò ó pé wọn ọmọ pàápàá kan láyọ̀ ọkàn ni yá èyí lọ ayé wọn fún wa nù gbogbo bá a ti dá gbogbo ẹ̀rú tọ́ àfáà yìí mo ní ọlọ́run san án lẹ́sàn dáadáa o wọ́n wá júwe fún wa wọ́n fún wa lẹ́gbàmpus kí ni wà dáadáa ẹ̀ máa gbọ́n tá a fà kà o tó ibẹ̀ kàlà ọ̀rọ̀ ọ̀rọ̀ da kéèyàn máa sọ̀rọ̀ tó da lẹ́nu kọ́dà bí olówó ògbóǹdà bá ń wí yìí ànábì o sọlá ọ̀sẹ̀lẹ̀ ànábì ní máa ṣe sàárà máa ṣe sàárà fáwọn èèyàn kọ́dà bó ṣe kọ́ kán làbídùn kan sí mélòó sí méjì mélòó làbídùn <laughs> bọ́ bá wa ní rárá ju pé ah, èmi náà sì lè fi ẹyọ kan làbídùn yìí lẹ̀ ànábì ní wàláwò bè ṣe rí támúrọ̀ ẹ̀yìn kan sí méjì má sáwọn ẹ̀yìn mú dàbí èmi náà jẹ ìdajì làbídùn mélòó làbídùn páálí kankan yìí o làbídùn ẹyọ kan tó o bá tiẹ̀ wá tún ní tó bá wọn kọ́ ah, ànábì ní lọ́rọ̀ dáadáa lẹ́nu ní kíni ọ̀rọ̀ dáadáa lẹ́nu ẹ̀dàgbé máa báárà nítorí kọ́ tọrọ owó lọ́wọ́ rẹ̀ mímú máa dénú ah, kí ni bọ́ọ̀ lówó ọ fún pé Allah Musa òun náà sì pẹ̀ǹdà ọ̀rọ̀ rí kéèyàn ní ọ̀rọ̀ rí lẹ́nu inú wà dáadáa ni o. ni wọ́n wà dáadáa kọ́lá bó ṣe wá sí náà ọ̀rọ̀ rẹ̀ ní kọ́ máa jáde lẹ́nu rẹ̀ bó kìlọ̀ ọ̀rọ̀ fáwọn èèyàn bó dá síjà bó fáwọn èèyàn márùn májẹ ni tí wọ́n máa tàn rẹ̀ tí ma máa tí máa kiri lókè ẹnu wọn dá o ẹ̀yin náà máa o ẹnu tí sọlọ oyinbol kala kọrọ da àti inú wa kíni inú wa dáadáa nù. wa husni min toybil kalami wa husni almuamala husni almuamala ká ní ìbáṣepọ̀ tó dáa pẹ̀lú àwọn èèyàn iṣẹ́ pawápọ̀ ni ọjà pawápọ̀ ni kọ́dà ìrìn àjò pawápọ̀ ni káwọn èèyàn máa fi áá síbà ti rí nìyí. ọmọ máa ọmọ ẹlòmíì bọ́ bá bá àwọn èèyàn wọ mọ́tò lásán wọ́n máa bẹ lọ́n káwọn tètè bọ́lẹ̀. o lè jẹ pé ariwo ẹjọ́ ni ó fi dààmú ẹni ó fẹ́ sùn kò ní jẹ́ ó sùn. tẹ̀yàn mọ́lẹ̀ gbogbo ohun tí jẹ́ pé àwọn èèyàn máa rí nira pé àà ọlọ́run ṣe wá tò á pọ̀ mọ́ ìwà abúrò èèyàn ní good relationship excellent relationship pẹ̀lú àwọn èèyàn ní relationship tó dáa pẹ̀lú àgbàlagbà ọba aláyé òun náà nǹkan ni kọ́lá bó ṣe jọ́ kan yorùbá ní kò ṣe é gé dànù òní àbáṣepọ̀ tó dáa kọ́lá pẹ̀lú àwọn ọmọ èké gbogbo ẹ̀ lànàbí ní sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam ànàbí lẹ́ni tí ọba ní ìtẹríba ìmọ̀ àgbàlagbà kò sí nínú ọjọ́ mi ò ọjọ́ mi ò àgbàlagbà náà tí ọba sì láàánú ọmọ èké ànábì ní wọn náà jọ òun o sallallahu alaihi wasallam àṣenúwà dáadáa ni ìbáṣepọ̀ rẹ ọ dáa pẹ̀lú àwọn tọ́lọ́hún tó ọmọ bẹ̀rẹ̀ látòrí àwọn ìyàwó rẹ àtàwọn ọmọ rẹ ara wa dáadáa náà nù wọ́n di kìnìún lé àwọn ọmọ gbọ́ ọ̀nà mọ́tò wọ́n máa forí sọ ìjànà gbé alájídé dádìdé torí kìnì. táwọn ìyàwó ọmọ lè bọ̀ dá ọmọ lè bọ̀ dámọ̀ràn pé a ń tẹ̀sí fẹ́ ṣe yìí ẹ̀ bá sì ṣe báyìí ó ní wọn gbẹnu sọhún ní ọ̀rọ̀ obìnrin lọ́rọ̀ obìnrin lélẹyìí ó dídí ọ̀rọ̀ ìlú ọ̀rọ̀ ìlú kì sọ̀rọ̀ ilé nìkan ànábì fi lọ àwọn ìyàwó rẹ̀ sallallahu alaihi wasallam wọ́n sì fún márùn àjò wúlò ní wa dáadáa ànábì ròyìn ààrẹ sallallahu alaihi wasallam kọba àjàǹfààní fún wa ó ní khiyarukum khiyarukum li ahli ẹni ó dáa jù nínú yín lẹni ó dáa sáwọn èèyàn o àwọn ìyàwó rẹ̀ àwọn fámìlì rẹ̀ àwọn ọmọ rẹ̀ o ànábì lèmi tẹ́ ń wò yìí èmi mọ́ dáa jù fáwọn fámìlì mi ọlọ́run ọlọ́run ọ̀sẹ̀ mi bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam inú wa dáadáa kò ní àbáṣepọ̀ tó dáa mo ní bẹ̀rẹ̀ láti inú ilé dá sáwọn ọmọ dáa sáwọn ìyàwó rẹ̀ èyí wọn ò pé wọ́n bàjẹ́ lómi ò pé wọ́n bàjẹ́ rárá wọ́n ní ó béèrè mẹ́tọ́ọ̀dù tí èèyàn ò fi náà bá pẹ̀lú wọn tí wọn ò sì ní bàjẹ́ ìjọba ti yẹ kó lé ó lé mọ́ wọn lẹ́yìn wọn wá pé kó lọ wá di kíni kó di kíni ó. lábàáṣepọ̀ dáadáa pẹ̀lú àwọn tí wọ́n jọ bí ọ àwọn ẹ̀gbọ́n rẹ àwọn àbúrò rẹ àwọn tí wọ́n jọ bí àwọn bàbá rẹ uncles aunts ipò bàbá rẹ ni wọ́n wà o ànábì bẹ́ẹ̀ o sallallahu alaihi wasallam amọ̀rọ́jú lè fẹ́nu àbí ànábì lórí bẹ́ẹ̀ o sallallahu alaihi wasallam ǹjẹ́ ẹnìkan sọ̀rọ̀ àìlójú ti sábúrò bàbá ànábì à orí pípọ̀ ojú ànábì o sallallahu alaihi wasallam ànábì ní ọmọ ní pé bàbá mi lọ sọ̀rọ̀ sí o ẹ̀gbọ́n àbúrò bàbá ẹni bàbá ẹni ni ẹgbẹ́ bàbá ẹni ni. mùsùlùmí ọmọ jùsọ ìgbà máa sọ̀rọ̀ àìlójúde pé ẹ wá kò sí wọn wọn ẹnìkan gàrí wọn o ẹni tí ń gàrí yẹn nìkan kọ́lọ̀ ní ọ pọ́nlé gbogbo ẹni tó bá jù ọ lọ ọ fọwọ́ àgbà kó jù ọ lọ ọ fi bọ̀ ọ fi wọ̀ o àràǹtí Islam kọ́ wa ni kọ́lá bó kìlọ̀ ń tí ọ̀dà fún wọn náà ìwọ̀n kí ọ yasa ọ gbére bó làwọn sálàfù dáadáa bó làwọn ti ṣe nìyí bó lànàbì tọjọ ga sálàkù ti ṣe sallallahu alaihi wasallam. ìyẹn bá ṣe pọ̀ dáadáa pẹ̀lú àwọn tí fẹ́ pààyàn pọ̀ bí wọn ó rí àwòrán dáadáa lára ẹ̀ kọ́ra bọ́jọ́ súnà náà tí wọ́n bá a ṣé báwọn súnà ìjòrí ni kódé mi náà máa ṣe súnà ọmọ aládàá tó gbà mí yẹn kéèyàn orí ọ̀pọ̀ ń ṣe nǹkan kọ́ wa máa ṣe ànábì kọlọ́run tàtàrà jẹ́ fi èèyàn kan ṣoṣo mọ̀nà ọba sì tàtàrà jẹ́ sọ èèyàn kan nù náà wọn náà máa tu lọ́dọ̀ ààrẹ bí ládàáni bẹ́sẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ tí ń ṣe lónìí táwọn èèyàn ń rí tí wọ́n ń já àṣebẹ́yìn mùsùlùmí ti rí ni. ọjà dà wọ́n pọ̀ ṣèjàmbá fún wọn kó wọn jẹ́ wọ́n fi ṣe sẹ́kẹ́tìrì cooperative nítorí ọ̀rọ̀gbọ̀n àfa wọ́n kábàámọ̀ gbogbo ẹ̀ là ń gbọ́ là ń rí lónìí o ní àbáṣepọ̀ dáadáa pẹ̀lú àwọn èèyàn gbogbo àwọn examples díẹ̀ là mú wáyé ìrọ̀lẹ́ ní fámílì ládùúgbò níbi iṣẹ́ níbi ọjà rẹ̀ mẹjọ oníkàràhàn bí ọjà mà ti ké sí gbogbo èèyàn látòkèrè ẹ má yabẹ ọ má yabẹ torí kíni ò lè lówó ju tọlọ fún ọ lọ. ọ̀rẹ́ wa kan sọ kankan fún mi mo ní àwọn àpèjúwe èèyàn dáadáa ọ̀rẹ́ wa náà ní hostel ọkọ fáwọn ọmọ yunifásitì òun ṣẹ̀ṣẹ̀ kọ́ tiẹ̀ ni òun jẹ́ ni wọ́n á sọ fún mi pé àti ah, mo mẹ́ni báyìí tó ní ó sẹ́yìn lèmi ọ̀mọ́ ìmọ̀ gbókò ẹ̀ ah, ó lóun gan ni wọ́n á bá òun pé ó ti kọ́ ṣáájú òun ti ní hòtẹ́ẹ̀lì òun gan ni wọ́n á sọ fún òun pé má wọrí tí àwọn ọmọ ọ̀dọ̀ wọn bá ti ń pé mélòó kan wọ́n máa ju díẹ̀díẹ̀ sí ọ̀dọ̀ rẹ kí wọn náà tètè rérò ìsìláàmù náà ẹlòmíì bàbá gba èrò tiẹ̀ tọ́tán kọ́dà yóò tún pé wọn mọ yàdọ̀ ẹ̀ torí yóò ti máa ronú tágbára rẹ̀ ọ̀ká pé tòrọ ọdún tí ń bọ̀ kan máa ṣẹ́gun òní dọ́dọ̀ ọmọ kí lọ́kàn jẹ tòrọ ọdún tí ń bọ̀ ọmọ kádàrá ni gbogbo ní ṣe tọ́ni ti gbé sí laka ìwà ẹlòmíì kọ̀ lọ́jà o òun ò ní kíni <laughs> kò ní ọjà tí wọ́n fẹ́ rà yóò sì máa lé àwọn tí wọ́n fẹ́ rà kó máa lọ ọ̀dọ̀ ẹni tí ń bẹ ní ẹgbẹ́ rẹ̀ yóò gbà á mẹ́fà ti mọ bẹ́ẹ̀ oníṣẹ́ wọn ní wáyà yìí náà gbogbo àwọn àwà yìí ìlú táwa gbé mo fi ní adúgbò lọ́dọ̀ ọlọ́run o lọ́dọ̀ ọlọ́run lọ́kọ́ san àwọn tí wọ́n já lọ ọgbà àtàwọn tó kọ́ wa náà lẹ́sàn dáadáa lẹ́yìn pa àǹkéwu kíláàsì àǹkéwu títí àǹkéwu lọ́jà nínú tọkọ jọ ìmẹ́lódún gbà dé màdínà ní mo wí yìí ní gáràjì dírẹ́fà ọmọ bá dírẹ́fà pèrò èyí tó pòun náà lọ o yọ sọ fún un pé iye báyìí ni mọ́tò tèmi tẹ́yìn bá ní amúdòdò ah, <laughs> <laughs> ní wa eléyìí yọ gbà yé báyìí lọ bóun wàláhì làwọn ní Madina àwa kan wò wọ́n wò pé wọ́n gọ̀ ní gbàtà ah, àti Nàìjíríà ń bẹ lára ń gbà ọ̀gá òun tó wá ń júwèé ibi táwọn èèyàn ti wọ́n tó chíìpù ju tiẹ̀ lọ wọ́n ti tírèèni wọn pẹ̀lú gbàgbọ́ náà kádàrá òníwà dáadáa sáwọn èèyàn gbogbo àwọn nǹkan wọ̀nyí wá àti tó kúnlẹ̀ ní tó káwọn èèyàn máa ṣe ránranran ló lórí Facebook nǹkan kan nísìnyí à ń búra ẹni à ń sọ̀rọ̀ àìlójútì à ń dáṣe ní tí ọkàn wá àwùjọ bàjẹ́ tó báyìí inú wà dáadáa inú sẹ́tọ́lọ̀ fi rán nẹ́bí ni sọlọ́lá sọlọ́tọ́ káfi tú ètò kù àpèjúwe nìkan rántí ni ìwọ náà rántí òní ní kúkúrú ó sùn ìmọ̀ àmàlà ìwà rẹ̀ ó dáa sáwọn èèyàn ń bẹ nínú kínní inú wà dáadáa ni o akábàṣepọ̀ rẹ̀ ó pẹ̀lú wọn. wọ́n sọ́bìrì àlẹ́ náà àpẹẹrẹ nítorí bàbá lọ́wọ́ ma definition kí lọ́lọ́run ní ọmọ wù ní ìwà dáadáa ọ̀sọ́bẹ̀rù àlá ànáàsì ó ní sùúrù pẹ̀lú àwọn èèyàn kìí ṣe gbogbo èèyàn náà lọ́wọ́ máa rí tó ti ọlọ́run lọ́dọ̀ ẹ̀ sùúrù ni o sùúrù lànàbí èlò ló fi ọlọ́run fi ní kó fi bá àwọn sọ abẹ́ lò ṣe jẹjà o bọ́lọ̀ ń bá ṣe wá di ẹrù fún wọn tó ní sùúrù rẹ fi gbọ́dọ̀ pọ̀ tó ẹni tí ọ̀ láṣẹ lórí ẹnìkan jù wọn àti ìyàwó àtọmọ rẹ lọ sùúrù ìyàwó àtọmọ náà ni ó ní àbí ọ̀tẹ̀ bínú ta ni ó bínú sí ta lọ kápá ìwọ tọ́lọ̀ wá ní òtún lérò oníjọ ọlọ́mọkéwú ọlọ́mọṣẹ́ oní júnior kò ní gbogbo ohun tí èèyàn bá lè ní torí bí tiẹ̀ bá ti ń pọ̀ bẹ́ẹ̀ náà lọ bẹ́ẹ̀ lọ kíkìnì kí sùúrù rẹ̀ náà máa fẹ̀ àmọ́ gbogbo alágbọ́dọ̀ ní sùúrù báwọn èèyàn anabi sallallahu alayhi wa sallam bí anabi pé èwo ló dáa jù kéèyàn kọ́ dadi ìyẹn ni pé bí Yorùbá ti máa wí ni o kọ́ kọ́ yọrẹ kó láàrin àyè pé àwọn eléyìí wọn wàhálà wọn pọ̀ wọn wọn tẹ̀ ló wọn wọn lẹ́kọ̀ọ́ wọn ṣe kínní kankan wọn wọn lágbọ́yé ìta <laughs> àbí lánàá àwọn ará ilé yẹn ọ̀làgbọ́yé àwọn ará ìlú rẹ̀ wọn nìkan lọ gbọ́yé ọ̀rọ̀ ọ̀rọ̀ gbéraga ni èèyàn wá torí ẹ̀ kọ́ àìsólé ìjà rẹ̀ à ànábì rárá o ẹni ọ̀dà jù nínú àwọn èèyàn lọ́dọ̀ tọ́lọ́hún. alladhi yukhalifu an-nasa wa yasbiru ala adhahum òun lẹni tí ń kọ mẹ́ngò tí ń mẹ́kìsì pẹ̀lú àwọn èèyàn ni wọ́n á ní sùúrù nira tí wọ́n fi ń ba látàrí ṣiṣẹ́ bẹ́ẹ̀. ọ̀pọ̀lọpọ̀ lónìí torí pé ọlọ́run tètè ní kẹ́sìn oyé wọ ju àwọn ẹ̀gbọ́n àbúrò àwọn kọ́sìnsì rẹ lọ ọ̀ bá wọn ṣe mọ́. wọn kó ma kọ̀kan inú wọn ń dún ni wọn bàjẹ́ kọ̀kan lómii <laughs> àwa ni wọ́n rí súra àpẹẹrẹ dáadáa bí tó ló ń islam náà ló pé bí náà ló pé wọn ò lè rí wọn náà pé wọn fara balẹ̀ náà ni ní sùúrù ní ara wa dáadáa àwọn kó ma kọ́dà bọ́ ọmọ pé wọ́n ṣe ń tí ọ̀yẹ́ kí wọ́n jòkó ń bẹ́ fún wọn lówó ọwọ́ ọmọ ní o wọ́n rí wọn rántí rẹ̀ ń jọ mí. gbogbo àwọn nǹkan wọ̀nyí nínú Islam lọ́wọ́ àwọn béèyàn bá ti ń kò sí bí a ṣe máa Yorùbá ní ahọ́n àti kínní àtẹnu wọn já kí ló dé tí wọn fi jà torí pé wọn jọ ń fẹ̀gbẹ́ kanra wọn ni. <laughs> síkírìtì tí ń bẹ ń bi kéèyàn máa jà náà ni pé ẹ̀ ń ríra yín jojúmọ́ nǹkan kan dà yín pọ̀ ẹni tí nǹkan wọ ẹnìkan bẹ lamẹ́ríkà nísìnyí gbogbo ni wọ́n rẹ̀ yóò ti jà kí ló dà yín pọ̀. tọ̀bí àdéhùn ọmọ èèyàn ni pé bí nǹkan kan bá ti ń dà yín pọ̀ ọ̀la ìkìlẹ̀ ti jọ wà ẹnìkan náà ni ó wà ní sùúrù àwọn Yorùbá wọn ní ẹnìkan jẹ ewúrẹ́ ẹnìkan jẹ kíni ó àgùntàn òwe ńláńlá ni o òwe náà asọ́bẹ̀r alàdínàs èèyàn ní sùúrù pẹ̀lú àwọn èèyàn inú wà dáadáa nu àwọn kílàǹkà yìí àwọn àpèjúwe ìwà dáadáa wà musa àdàkìhìn àṣẹnú wà dáadáa ní ká máa ran àwọn èèyàn lọ́wọ́ tá a bá ti lágbára mọ́ o lè gbowó o lè jẹ́ dídìde sí nǹkan gáọ́yá ẹ̀ máa sọ mẹ́ẹ̀ ẹ̀já ló lọ. wọn mo fi ní wọn ti kó bá ìròrí tiwa ní nàìjíríà torí corruption àwọn èèyàn ọmọ kárán èèyàn lọ́wọ́ fìdí kínní ọgbọ̀n wọn lówó bí ọba sì gbọ̀n wọn lówó ọ̀ràn wọn lọ́wọ́ náà àwọn wúlò fún ọ̀ràn yẹn lọ́wọ́ àdánwò tó bá wa ń bì ń gbègbó ń kálukú ń wá owó lọ́nà tí yóò tọ́ tààjọ ráwọn tí ń ná lọ́nà tí ọ̀tọ̀ tí ó dàbí ìgbà tó pé tí wọ́n lọ dáa òun lójó ń kálukú náà má mọ̀ pé dáadáa kan ń bẹ ń bò ní àfi kéèyàn ọgbọ́n yàn lówó àfi kọ́ tọrọ owó owó ń bẹ ń bẹ àmọ́ owó nìkan kéèyàn fi ran èèyàn lọ́wọ́ o ó lè fọ̀rọ̀ ràn èèyàn lọ́wọ́ o ó lè fi kó dìde kó lo personality rẹ ó lè fi ran kíni lè fi ran èèyàn lọ́wọ́ o lè fi nóòtì lásán ọkọ nóòtì fọmọ kan ìyá ṣé ibẹ̀ ń lọ lọ dà tọba débẹ̀ béèrè mr agbájá òfun ní òfun káàdì mi yìí ọ̀ràn lọ́wọ́ náà nù ìwọ náà sì appreciate pọ̀ràn lọ́wọ́ torí àìsàn appreciation náà ọlọ́run ọ̀fẹ́ ọlọ́run ọ̀fẹ́ tẹlómi bá bá èèyàn mẹ́ẹ̀ẹ́ èèyàn mẹ́wàá wá sẹ́ ní fámìlì rẹ̀ níjọ́ tó yẹ kọkàn láti ọba bọ́ sí ọ̀rọ̀ búlókù ni wọ́n máa sọ sí láǹfààní gan èyí tó ti ṣe fún yín náà ẹ apírísíétì rẹ̀ àwọn àrùn yẹn pọ̀ láwùjọ wa o àwọn ìlú míì táwa mọ òye gbègbèsè ayé báyìí ọ̀kan ju àǹfààní ojú kòkòrò àìláyọ̀ ọkàn wọn náà ní èsì pé wọn náà ní bàbá wa kan ọlọ́run kò foríjì wọn bàbá kìbílà rẹ̀ wájú adépọ̀jù rahimahullah ẹnu wọn lè méjì gbọ́rọ̀ yìí pé ìwọ tó ọlẹ́nìkan láhùn ọ̀kanjú àyẹ̀wò náà ìwọ tó oníkíni ẹnìkan láhùn ọ̀kanjú àyẹ̀wò náà ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń pé àwọn àwọn àwọn àwọ̀ àwọn làwọ̀ ẹ bá wà yìí lè tọ́pọ̀ jù mẹ́ẹ̀ ọ̀kánjú àní o kọlọ́kánjú ọ̀fọwọ́ rẹ̀ bọ́lẹ̀ káhùn náà fọwọ́ tiẹ̀ náà bọ́lẹ̀ gbogbo ẹ̀ lọ́lọ́wọ́n ọ̀fẹ́ torí náà ká máa ran àwọn èèyàn lọ́wọ́ ìgbẹ́nu wà dáadáa ìgbẹ́nu wà dáadáa ọ̀gá ìrì bá àlè kà àbá àlàálè kà á tán àtàwọn míì àwọn míì min al-akhlaqi alhamida nínú àwọn àwà àwọn àwọn àwà tí a máa yíyan torí ẹ̀ hasa alayhi rasulullahi sallallahu alayhi wa sallam ànábì ó ṣe wá lójú kòkòrò ká níwà dáadáa o. wa akhbara annahu min afdalil a'mal allati tuqarribu ila Allah kọ́dọ̀ jẹ́ àmọ̀ pé inú tí súnyàn mọ́lọ́hùn nínú sẹ́tẹ̀ yẹn ọmọ ṣe tó fi súnmọ́ lọ́hùn. òun la fi kà á lánàá pé ìwọ lè dé lẹ́wù míì lọ́dọ̀ ọlọ́hùn pé báwẹ̀ àti òun lè lò ní ìgbà débẹ̀ ibi wà dáadáa tí ẹ lè gbé ọ débẹ̀ ànábì صلى الله عليه وسلم وقد بلغ صلى الله عليه وسلم الغاية في حسن الخلق النبي لو أدوغن قدو من قوان يودع سمي وعلى داتوتا النبي بلي سني قدع جلو حيث شهد الله له بذلك قال لن جري سبيه وإنك على خلق عظيم حتى كان الرجل يأتيه مبغضا له ولا يلبث حتى يكون لحسن خلقه معه أحب الناس إليه omi làáfà tó fi kún yìí níbi ìwà nẹ́bì dáadé sọlá ọ̀sọ̀lá a rí ẹni tó wá bá ń bá a pé ní n bá rí ààyè kí n gun lọ́bẹ̀ iná nẹ́bì bí ta ó sì wá gba gbogbo gíní máa lọ ìbínú lọ bá wọ́dọ̀ ànẹ́bì sọlá ọ̀sọ̀lá ńgbọ dọdọ ànábì pẹ̀lú wà dáadáa ànábì tó rí ọba di pé nìkan fẹ́ràn ànábì tó ọlọsọlọ tẹrí ń tàfà lára wí ńbẹ nínú àdìsí bẹ́ẹ̀ o arákùnrin kan bẹ tó wí bẹ́ẹ̀ jáde fún ànábì bẹ́ẹ̀ pé kò sí ẹni tínú rẹ̀ ń bínú tó ń rí mo pé èèyàn máa bínú yàn láyé àmọ́ pẹ̀lú tí mo rí yìí kò tún wá sí ẹni tí mo fẹ́ràn jù ọ lọ bá nàbì ti rí ni ìwọ náà lè rí bẹ́ẹ̀ gbogbo àwọn èèyàn rẹ tó pé wọ́n fẹ́ràn mi ni wọ́n fẹ́ràn mi ni wọ́n bínú mi ni ó lè jẹ́ wà rẹ o torí kálá kó yẹra wa o ẹlòmíràn máa tàn rẹ àbí káwọn èèyàn máa tàn ọ̀tá pọ̀ ó lè jẹ́ wọ́n náà lọ fọ̀tá gbà mí o ẹ máa ń tàn yàn kí yàn náà máa tàn rẹ ìwà tí ń bẹ lọ́wọ́ tiẹ̀ náà tó fi di pé làmọ̀yìn ń pé òṣè báyìí làmọ̀yìn ń pé làkàgbègbè ní ìwọ̀sẹ̀ òṣè báyìí orí báyìí àpò náà furasí rẹ o wọn bá lọ dínú furasí rẹ o wọn bá lọ yasa furasí rẹ o wọn bá lọ lágídí bẹ́ẹ̀ lọ́n kọ́ yọ ya o tọ́ra rẹ̀ tàn tí ń bẹ lọ́dọ̀ wa ń bì àmọ́ tanra wa ẹlòmíràn máa tan ẹlòmíì ẹ wọn bínú wọn ní ká ẹni tí ń bínú ń bẹ àmẹ́lòmíì náà ń bẹ nítorí tí wọ́n fi bínú ẹ̀ náà ń bẹ ní kíni bẹ́ẹ̀ lára tiẹ̀ náà ọ̀ náà mójútó yí wọn o ẹ̀ fani ìwọ náà ṣe kíni mójútó ànábìsẹ́ ẹni èèyàn ń bínú rẹ̀ ó sì rí wọ́ ọwọ́ kíni ìwọ wa nẹ́bí sallallahu alaihi wasallam ọba dìbẹ́ nìkan fẹ́ràn nẹ́bí tó sallallahu alaihi wasallam al-hikmatu dalatul mu'min. ìwé kan ń bẹ ìbólóṣe nfi sapere ṣàpẹẹrẹ ọmọ amẹ́ríkà ni ló pe táìtù ìwé náà why do they hate us why do they hate us ọ̀sì wọn àwọn amẹ́ríkà náà lọ darí sí o èé ṣe táwọn èèyàn hate àwọn láyé torí bàbá ní parọ́ àwọn náà nínú ẹni tí àwọn èèyàn kórìíra jù láyé òun làwọn kíni àwọn amẹ́ríkà àwọn náà wọ́n sì lówó náà lágbára jù láyé èyí tó ń jẹ pé àwọn náà ní àwọn èèyàn kórìíra jù ara ọ̀jọ̀gbọ́n inú wọn ló ṣèwé ẹ̀já wa náà ò gbéra wa o why do they hate us? wọ́n làwọn tu sí lárúbáwá àwọn tó ń rí ẹ̀dá lárúbáwá rẹ̀ lè má za yàkàrà hù dáadáa ẹni ó translate ẹ̀sìn lárúbáwá ó ní lè máa dá yakrahuna àwọn èjì wa àwọn èjì wa ẹja wa náà gbéra wa ṣe wọ́n kàn ń sùn wọ́n ń jí wọ́n kàn ní ẹja hate America ni ìwà táwa náà ń wù ká fèsì Israẹli ń pa àwọn ọmọ mùsùlùmí àti kiriyó torí ìwọ tó bá mọ̀ ní Palestine àti mùsùlùmí àti Christian ní Israẹli ń pa ń bẹ for close to two years àwọn èèyàn ń tò wọ́n fẹ́ jẹun òun náà ni ò jẹ́ wọn oúnjẹ gbé wọlé o ẹnu oúnjẹ díẹ̀ tí wọ́n máa há fáwọn èèyàn ìgbì wọ́n sì ń tò sí òun yìnbọn fún wọn. ta ló jẹ́ kó rọrùn fún Israẹli for close to two years gbogbo ayé lọ́mọ fún Amẹ́ríkà Israẹli náà mọ̀ pé wọn kò bẹ́ẹ̀ ẹ wá ní òun ní hẹ́ẹ̀tì Amẹ́ríkà òdodo tí ọ̀jọ̀gbọ́n yìí bá ọmọ Amẹ́ríkà sọ ní wíwọ̀n gbogbo àwọn examples báyìí lọ́kà sínú ìwé rẹ̀ So why do they hate us? Ìwọ náà bèrè nàbà hate rẹ nínú ilé yín. Ìwọ náà bèrè pé why do they hate me? Bèrè nù yàrá oronú. Nàbà hate rẹ ládùúgbò. Ìwọ náà bèrè. Èyí tó bá ṣe pé tọ́ àwọn kan bínú orí ni wọ́n kàn ń pẹ́ gan pé ntọ́lọ̀ ń ṣe fún ọ ní tìyíhùn lé agbára rẹ̀ ọ̀ka. Ọlọ́run ní ọ̀gbìn olékè yíhùn àmọ́ ìwọ náà béèrè kí ló dé sí kínní wọn kò lẹ̀ má sì já àwọn kan máa tọ́ ẹlòmíì ó yẹ kó bá ẹlòmíì sòdodo ọ̀rọ̀ pé ó ṣe mistake àti sọ fún ntí tó ń wí lẹ́nu ni pé ẹ kórìíra wọn nítorí pé wọ́n ń ṣe báyìí ní àá táwọn náà ṣe kí ọ̀dà ẹ sọ fún wa why do they hate us? ekima ńláńlá ni o ọlọ́nkọ́ mẹ́sà sàmànà wa wasalli allahumma wasallim wa barika ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi ajma'in